الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن باتي أدوك فون ألون يكاتي ألون fún anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sòhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kí ó má bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé títí láìláì àmín nítẹ̀síwájú àwọn àlàyé tí à ń bá bọ̀ nípa ìlàjú dáàfil ìmánì àwọn ọ̀nà àbáyọ àbí kí ká pè ní ìwòsàn fún ẹ̀mí níbi lílẹ̀ a ṣàlàyé fún wa pípé nínú àwọn nǹkan tí ó yẹ ká gbọ́yé eléyìí tó jẹ́ ọ̀kan nínú jìgbùnjìgbùn àdìsọ́kàn ahli sunna wal òun náà ni wípé anal imana náà. yazidu bit-ta'ah wa yanqusu bil-ma'siyah wa annahu nutqun bil-lisan wa i'tiqadun bil-qalb wa 'amalun bil-arkan eléyìí ó jẹ́ ìpìlẹ̀ eléyìí tó yẹ kó yé gbogbo wa nígbà tó gbogbo wa náà ti mọ̀ pé ìmánì máa ń lékún ó sì máa ń dínkù ó jẹ́ ọ̀ranyàn fún wa kí a máa fàyà balẹ̀ lórí wípé ìmọ̀nì wa ó ti dúró síbi kan lójoojúmọ́ tí a bá jí ká máa páyà wípé ǹjẹ́ ìmọ̀nì wa lékún báyìí àbó dínkù torí pé tí ò bá ti lékún yóò dínkù nǹkan tó bá sì ti ń lékún ó ti kúrò ládínkù nù ǹjẹ́ ò bá sì ti lékún ní tó súnmọ́ ní kó ṣe kí ni òkú máa dínkù so a gbọ́dọ̀ jẹ́ kí eléyìí ó wa eléyìí bá yé wa àwọn àǹfààní tó pọ̀ wà ń bẹ yóò máa jẹ́ atọ́kùn wa láti lè fẹ́ máa ṣiṣẹ́ olóore nígbà tá a ti mọ̀ pé n tó lè jẹ́ kí má níwọ́ lékún ó náà ní ká máa ṣiṣẹ́ olóore yóò sì máa lé wa jìnnà sí ẹ̀ṣẹ̀ torí gbogbo wa náà mọ̀ pé tá a bá ti ń rọ̀lù ẹ̀ṣẹ̀ kò sí nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí má níwájú pé má níwọ́ máa dínkù lọ so ká gbọ́ àgbọ́yé àkídà yìí <clears throat> lábẹ́ àkídà ahli sunna wal àǹfààní tó pọ̀ wà ń bẹ ju kéèyàn wá lọ ní lẹ́mìí pé ìmánì la yazidu wala yanqus ẹni tó bá lọ lélẹ̀ lórí ẹ̀mí àdánwò ńlá ni fún un torí pé kò ní máa gbìyànjú láti lékún inú iṣẹ́ olóore torí pé ó ti gbà pé òun ṣiṣẹ́ rí òun ṣiṣẹ́ rí kò ní ìlapa kankan nínú ìgbàgbọ́ eléyìí àkídà àwọn fíràkù bọ́ọ̀là òní eléyìí ó yàtọ̀ sí àkídà tó ahli sunna wal jamaa àfáà ni

fún wa nínú ẹ̀sìn torí tá a bá ní salaf àwọn náà ni àwọn tí wọ́n ṣáájú nínú ẹ̀sìn kì í ṣe pé wọ́n ṣáájú lásán wọ́n ṣáájú lérí fífi ẹsẹ̀ lé ibi tí anabi muhammad sallallahu alayhi wa sallam tànàbí fẹsẹ̀ lé lórí wọn ò sì yẹ wọn ò gbó kúrò ń bẹ̀ tí wọ́n fi jáde láyé so àwọn yìí là ń pè ní salaf ibtidaan mina sọ̀hábà bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábà. So, tóbi dórí àwọn àtàbíún bákan náà tàbí tàbíìn tí tó fi dé àsìkò tá a wà generation wa gbogbo àwọn àfáà wa ibn taymiya rahimahumullah gbogbo àwọn àfáà wa ibn kathir ibn qayyim al-jawziya hatta tó fi dórí àwọn àfáà wa sheikh bin baz rahimahullah fadilatu sheikh ibn uthaymin wal muhaddith fadilatu sheikh nasirudin abi abdulrahman alalbani nasirudin alalbani abi abdulrahman gbogbo àwọn wọ̀nyí sálàfù wa ni wọ́n lórí dáadáa wípé èèyàn ṣáájú èèyàn èèyàn lè pè ní sálàf lógatan nínú èdè ṣùgbọ́n filistela ká tó lè sọ pé sálàf ni kì í ṣe pé torí pé nìyẹn ti wáyé ṣáájú ká tó wáyé náà fi ń pè sálàf tá a bá kàn pè ní sálàf a kàn pè ní sálàf lógatan ni ṣùgbọ́n tá a bá ní salaf òun náà làwọn tó wọ́n ṣáájú wa lérí manhaj ntí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sàábé nípa àkídà nípa fiqh nípa muamalat nípa suluk òun náà ni wọ́n dúró lórí wọn ò yẹ wọn ò gbò kúrò bẹ́ẹ̀ títí tí wọ́n fi tán àwọn yẹn là ń pè ní salaf bẹ́ẹ̀ látòrí àwọn sọ̀hábà yakulu ba'du salaf apá kan náà àwọn salaf torí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n ṣáájú àlè pé wọ́n ní salaf mathalan ibnu sina ibnu sina mùsùlùmí ni bó tilẹ̀ jẹ́ pé àfọwà sheikh sheikh islam ibn taymiya wọ́n kà fara rẹ̀ lórí àwọn àkọ́kọ́ kan tó sọ ṣùgbọ́n bó ti bó ṣe rí yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ kan ni ó jáde láti ọ̀dọ̀ rẹ̀ ẹ pé Ibn Sina nípa ìmọ̀ medicine lẹ́nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a lè pè ní salaf a lè pè ní salaf lugatan fi ilmi tib ṣùgbọ́n kí ni kàfẹ́ bọ̀ nù nǹkan a lè pè ní salaf fi din àti àwọn míì bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n ṣáájú a lè pè wọ́n ní salaf àyíṣà ilé pè yẹn salaf yóò ní àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìjẹ́ sálá fún wa wà á very careful pẹ̀lú láptọ̀pù kìkìní yàrá lọ blow ẹ̀. yakulu baadu salaf apá kan náà àwọn salaf wọ́n sọ wípé. yakulu baadu salaf apá kan nínú àwọn salaf wọ́n ní min fiqhi al-abdi an yata'ahada imana wa ma yanqus minhu wa min fiqhi al an ya'lama ayazdaadu imanuhu aw yanqus wa inna min fiqi rajul an ya'lama nasagati shaitan ada imana kéèyàn ó máa sọ̀fin tó tó ìgbàgbọ́ èèyàn kéèyàn máa sọ̀fin tó tó ìgbàgbọ́ èèyàn kéèyàn máa kíyèsí ìgbàgbọ́ èèyàn nínú àmì pé èèyàn gbàgbọ́ yé ẹ̀sìn wa ma yanqusu minhu kéèyàn ó sì máa kíyèsí ẹni tí ó bá ń dínkù nínú ìmánì èèyàn kéèyàn máa kíyèsí abdi nínú wípé ẹrú ó gbàgbọ́ yí ẹ̀sìn an ya'lam ó náà ni kí ó lọ mọ̀ kó sì máa bèrè ẹ̀ léèrè wípé hu ìmánuhu aw tó bá ti jí owó gbà máa bírẹ̀ léèrè pé ṣé mánì mi ń lékún sí ni àbò ń dínkù wà inna min fiqhi min fiqhi nínú àmì pé èèyàn kan gbàgbọ́ yé ẹ̀sìn an ya'lama nasaghati shaitan òun náà ni pé kọ́mọ̀ wípé èṣù a máa kó ìdààmú kó mọ nasaghati shaitan kí náà ń pè ní nasg wa imma yanzaghannaka mina shaytani nasgun nasgu shaytan ó náà ní ìgúnrí èso ó fi ìgúnrí kan sí gbáyà rẹ deviation ó ti wà lójú ọ̀nà ń tọ́ right báyìí ọkàn tún ríra rẹ pé o ò tún ní ṣe nǹkan yẹn mọ́ àbí kẹ́mi rẹ̀ ó mọ́ fà sí nǹkan yẹn mọ́ nasgu nìyẹn ọmọnìyàn mọ̀ wípé èṣù bó ṣe rí yẹn o lè ṣe tọ́ nínú zagat èṣù ní ìgúnrí tí máa jù síyàn nínú ọkàn èèyàn gbúdọ̀ mọ anátàtìhì níbo ni nǹkan yẹn ti máa ń ṣẹlẹ̀ sí ọ ìgbà wo lọ máa ń fura pé nazagat ẹlòmíràn rò pé ah, tó ń bá ti lọ bí báyìí òun rí wípé ìmánì òun máa dínkù tó ń bá ṣe nǹkan báyìí òun máa rí wípé nazagat ṣaitan ó máa ń ní pé nínú àmì pé èèyàn gbàgbọ́ yes àyà alámà nazagat ṣaitan ni anna ta'tihi anna ta'tihi aina ta'tihi aw kaifa ta'tihi ibo ni tí máa ṣẹlẹ̀ sóhun tẹ̀sù ó fẹ́ra ẹ̀ wọlé sí ńlá àbí báwo ni ṣe máa ń wáyé àwọn nǹkan wọ̀nyí nínú àmì pé èèyàn pé lẹ́sìn nìyẹn sì gbàgbọ́ yẹsìn wà mímọ yambagi ma'rifatuhu nínú nǹkan tó jọra yàn tó yẹ ká anna naqsal iman dídínkù ìgbàgbọ́ ìdá adà ìlà tẹ́rkì wàjíbín tó bá ti ń fa àyàn lọ síbi kéèyàn gbé ní tó jọ́ra àyàn nínú ẹ̀sìn kéèyàn gbé jù sílẹ̀ aw fi'li muharramin àbí dídínkù ìgbàgbọ́ ó ti ń tiyàn lọ́gbọ̀ngbọ̀n lọ síbi kéèyàn máa ṣe àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fahada futurun khatirun sahibu madmum. wọ́n ní eléyìí fòtórún lílẹ̀ kan ni fòtór fòtór fatara pẹ̀tọ̀ ìsinmi ó ti tó rẹ̀ náà àsìkò fatara pàǹtùn ìpè fòtórún fàádà fòtórún tó bá ti di wípé lílẹ̀ ìgbàgbọ́ oúnjẹ kó máa gbé ní tó jọ̀ràn yàn nídìí ẹ̀sìn jù sílẹ̀ àbóǹtì ẹ̀ ń fà ọ́ lọ síbi àti máa ṣe àwọn nǹkan tó jára mu ní tó pé òyì ṣe tẹ́lẹ̀ ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ó ti wá di tó òrí sí tó burú mọ́ wọn náà ti dẹ́n ti ń bo bẹ́ẹ̀ lọ́wọ́ káàkiri falayatu billah du'aful iman idha addaka ila fi'lin muharramin tó bá ti di pé ìmánì rẹ ti lẹ débi wípé gbogbo nǹkan tó o máa ń ṣe dáadáa nídìí ẹ̀sìn ò wọn náà ti bẹ̀rẹ̀ sí fáwọn gbà ó tún ti ọ lọ síbi ìmọ̀ ṣe àwọn nǹkan tó lọ ń ṣe ní èèwọ̀ fahadà futurun khatirun lílẹ̀ yìí futurun unẹ̀ mánà dọ́àfún lílẹ̀ yẹn khatir oléwu sọ̀híbuhu madmumun irú ẹni tó bá kó sí páńpẹ́ ṣe sí báyìí ẹni èébú ni yajibu alayhi tawbatu ilallah ọ̀nà yẹn ní fúrúfú ẹni bẹ́ẹ̀ kó tètè lọ túbà lọ sọ́dọ̀ ọlọ́run o wàṣùrọ̀ọ́rọ̀ fi ìlàjì nafsihi kó sì tara ṣàṣà lọ síbi ṣíṣe ìwòsàn fún ẹ̀mí ara rẹ̀ ama idha lam yu'addi al-futuru ila tarki wajibin ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé lílẹ̀ tó bá ẹ̀mí rẹ̀ yìí kò débi gbígbé ní tó jọ ọ̀ràn yànjú sílẹ̀ aw fi'li kò burú débi wípé kó máa ti lọ síbi mímọ̀ ṣe ń tọ́lọ̀ ń ṣe léwọ̀ وإنما كان تراجعا في عمل المستحب عمل المستحبات مثلا ẹnu wípé nǹkan yẹn kàn máa jẹ́ ó máa tì dí ń jẹ́ ó tì dí níbi ṣíṣe àwọn nǹkan tó jẹ́ mustahab àwọn kankan bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ àyàn lóòótọ́ ṣùgbọ́n máa ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí dọ́àfù yìí dé ó di pé kì í sábà ṣe àwọn nǹkan yẹn mọ́ ọjọ́ nìkan tó yẹ pé tó bá fẹ́ ṣàlùwàlá yóò lò pákó ẹ rí i pé mustahab ni abẹ́ẹ̀kọ́ ó kàn rí pé òun èsì mà àtàwọn nǹkan míì tó yẹ kí mustahabu téèyàn máa ń ṣe ó kàn sáré pé òun ò ṣe nǹkan yẹn mọ́ fa'ala sahibuhu fa'ala sahibihi an yasusa nafsa ó dọ̀rọ̀ yàn fúnrú ẹni bẹ́ẹ̀ ó dáa pọ̀ kó nítọ̀hún kó tètè darí ẹ̀mí ara rẹ̀ mí náà síyáàsà gbàjọba ẹ̀mí rẹ̀ jẹ́ kí ìjánu ẹ̀mí rẹ kó wà lọ́wọ́ rẹ adamana anya susa nafsahu kó o tètè yá gbàjọba ẹ̀mí ẹ̀ má jẹ́ kẹ́mi rẹ máa làlẹ́ ọ lọ́wọ́ wayusaddid kéèyàn ó sì máa ṣe dáadáa wayuqarib kéèyàn ó sì máa súnmọ́ àwọn èèyàn dáadáa máa fara rọ àwọn ẹni rí hatta ya'uda ila nashatihi wa quwwatihi fil ibada kéèyàn ó bá lè tètè ṣẹ́rí padà lọ síbi ìjáfáfá àti ìlókun níbi ìmọ̀ ìjọsìn fọlọ́n torí pé àwọn èèyàn tó orí pò ń bá rìn torí pé ìmọ̀nì rẹ̀ máa lékún tó o bá rí pé o wà pẹ̀lú wọn o rí pé ìmọ̀nì rẹ̀ ń dínkù àwọn nǹkan kan tó jẹ́ mustahab tó o máa ń ṣe tó bá ti wà pẹ̀lú òye ṣe mọ́ lẹ́ẹ̀fì rẹ lòmíì ìgbà tó bá ń bẹ ń lé kí ó kò lè mọ́jì lóru yẹn náfìlà yóò ṣe tìláwà yóò ṣe àtikár ṣùgbọ́n tó bá ti ní ọlídé tó bá lọ ilé kò ní ṣe é wọn náà máa kíyèsí ara ó ti yẹ kó o ti máa wò báwọn kẹfà yẹsídádù ìmán wà kẹfà yankoso yẹsídádù ìmán fi sakan fi madrasa wà yankoso fi fi fi kọ́kàlù kó fi tiẹ̀ sí fi àdájá fi kádà fi yíba fi ìlóbù wà máa ṣubú àdájá sòwòtọ́ bá ti wá rí báwọn ẹlòmíín sì ń bẹ bó ṣe lékún ní madrasa tó bá tún délé náà yes dad yóò tún máa lékún ní tó fi jẹ́ máa lékún lé ni pé ní tó ń ṣe madrasa wọn wá máa ṣe tẹ̀tìbíìkì ẹ̀ tó bá délé máa ṣe dárúsù madrasa yìí gbàtọ́ wálé ṣe tàlímù ó rí i pé gbogbo àwọn tọ́hát àwọn ṣe olóore yẹn tó o bá ti ń ṣe yóò máa jẹ́ kí ìmánìyàn máa lékún kò ní dáhùn padà sẹ́yìn ṣùgbọ́n gbà tó délé fìlà bẹntigọ́ọ̀nù wọn náà ń dé káàkiri àwọn gbá tẹ́bù tẹ́nísì káàkiri so al-iman yanqusu bidhalik faliyadu billah wa hadha mimma yustafadu min qawlihi sallallahu alayhi wa alihi wa sallam eléyìí jẹ́ ń tí arímújáde àǹfààní ńláńlá ló jẹ́ ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí arí bí arí ìfàjáde nínú ọ̀rọ̀ ìṣẹ́ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní likulli amalin sharra likulli amalin sharra wa likulli sharratin fatra faman kanat fatratuhu ila sunnati faqad aflaha wa man kanat ila ghayri dhalik faqad halak òjíṣẹ́ ọlọ́run ọba likulli amalin sharra gbogbo ṣẹ́ pátápátá ó ní ìjáfáfá ló ń bẹ ń bẹ gbogbo ṣẹ́ ní ìjáfáfá máa ń wà ń bẹ tára èèyàn mọ̀ dìde sí i wàlíkúlì ṣọ́rọ̀tìn fatara gbogbo nǹkan tára èèyàn bá sì ń ya garagara mọ́ ni màá tún fẹ́ súyàn àrùn yẹn bá yá mọ́ nǹkan kan tó bá tó stéèjì kan ìrẹ̀wẹ̀sì ó tún fẹ́ mọ́ bá ẹ̀mí. E فمن كانت فترته إلى sunnati فقد أفلح. ẹni tó bá ṣe wípé n tí ara rẹ̀ yá gágágágá sí tó bá yẹ pé tó bá tún fẹ́ kó rẹ̀wẹ̀sì náà gbogbo ẹ̀ náà nínú súnà náà ni ó sì tún mọ bára rẹ̀ anábìlẹ̀ ni ẹ̀kọ́ aflaha ẹni ẹ̀ ti sórí rẹ̀ ṣùgbọ́n wà man kanat ila ghairi dhalik ẹni tó bá yẹ pé tara rẹ̀ bá ń yá orí ẹ̀ṣẹ̀ ni tí fàtírà bá tún dé náà lórí ẹ̀ṣẹ̀ ni ànábì ní fakọ́dé halek onítọ̀hún ìparun ní tiẹ̀ o ó ti parun ọlọ́wọ́ sọ àbẹ̀. وقبل الشروع في الكلام عن العلاج ká tó wọnú ọ̀rọ̀ nípa ntí a mọ̀ sí ìwòsàn ẹ̀mí kúrò níbi lílẹ̀ yahsunu dhikru mulahadotin yóò dà á pọ̀ ká pèrè àwọn sákèésí kan wàyí àna kathiran min alladina yuhsuna bi qaswati qulubihim àwọn tó pọ̀ nínú àwọn tán máa ń sábà ń fura pé ẹ̀mí àwọn le yabhathuna an ilajatin kharijiya wọ́n ó máa wá ìwòsàn èyí tí è sara rẹ̀ ìwòsàn ta ni wọ́n máa wá kiri yuriduna al-i'timada fiya ala al-akharin ما عنا بمقدورهم لو أرادوا علاج أنفسهم بأنفسهم. ànfusihim àwọn èèyàn yorùdúnà ìtìmọ́ra fẹ́ràn àkàrín wọ́n máa ń fẹ́ kọ́kàn àwọn olè wọ́n wà máa gbára lé ẹlòmíì máa ànàbì mọ̀kòdórì bẹ́ẹ̀ sì ni ó ń bẹ nínú ìkápá tiwọn náà ayébi kòdòrá ti im láwọ àrọ́dù ìlàjà ànfusihim bi ànfusihim tán bá fẹ́ wá ìwòsàn fẹ́mi ara wọn lè wà fúnra wọn wàhádà wọlé àṣù kéèyàn ó tún ẹ̀mí ara èèyàn ṣe fúnra ara èèyàn ìyẹn gan ni ìpìlẹ̀ ìyẹn ló rọrùn jù ìyẹn ló dáa jù ṣe wáàsí fúnra rẹ náà torí kọ́ ẹni tí ń ṣe wáàsí fún ọkọ̀ mọ́nú ẹ̀ ṣùgbọ́n wọ ọwọ́ náà mọ tó ń ṣe tí ò dáa li'anal ìmánà torí pé táà ń pè ní ìmán aláàkọ̀tún bẹ́ẹ̀ náà abdi wa rabbi aláàkọ̀ ni ìbáṣepọ̀ ni láàrin ẹrúsìn àtọlọ́hun rẹ̀ wàfíìmà yẹ́lì díkìrù adadin minal wasaili shar'iyya in tó ń bọ̀ yìí à ń dákọ èyí tó pọ̀ nínú àwọn ìgbésẹ̀ èyí tó bẹ́sìn mu alẹ́tì yomkinu limari almuslimi an yu'alija biya du'afa imani èyí tó ṣe pé yóò jẹ́ kó já sí fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí kó fi àwọn ìgbésẹ̀ yẹn kó fi wú ẹ̀mí rẹ̀ sàn kúrò níbi lílẹ̀ ìgbàgbọ́ wàyùzílù kọ́sùwàtà kọ́lìbìhì yóò sì lè mú líle kókókó ọkàn kúrò báàdàlẹ̀ ìtìmáàdì alàlá àzàwàjẹ́l lẹ́yìn ìgbà tí ó ti kọ́kọ́ gbẹ̀mí lé ọlọ́run ọba subhanahu wa ta'ala wa tawqini nafsi alal tó sì ti fi ẹ̀mí rẹ̀ rinlẹ̀ lérí kíni o lérí kó gbógun ti ẹ̀mí rẹ̀ kúrò níbi àwọn kan tí ò dá tó wá eléyìí ni àlàyé ní ṣókí lẹ́yìn eléyìí afáwa bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa àwọn nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí ìwòsàn fún ẹ̀mí níbi lílẹ̀ ìgbàgbọ́ abẹ́rẹ́ wọn bá ní tó bẹ̀rẹ̀ kí mọ́ṣáàjì kí ìgbàgbọ́ wa kó lọ́rìn ó sì dáàbò bo ìgbàgbọ́ wa níbi lílẹ̀ نقف هنا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك